الذي أقرب العلماء أنا عباده الصالحين وفضلهم على الناس تفضيلا وجعلهم رحمة لنا في الأمور الدنيوية والأخروية والصلاة والسلام على خير خلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن يبتدع الإنسان لا يمكن أن إخواني في الإسلام أحييكم بتحية الإسلامية المباركة السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ní fún ọlọ́run ọba wa ọba tó ṣe àpọ́nlé fún àwọn olùmọ̀ láwùjọ àwọn ẹrúsìn rẹ̀ ó sì fi ọlá fún àwọn olùmọ̀ bákan náà láàrin àwọn èèyàn ó tó wá sí àwọn olùmọ̀ ó ṣe wọ́n ní àánú fún wa tí ẹ bá ṣe fẹ́ torí tí wọ́n ní òkòkò láàbá lórílẹ̀ ayé ṣùgbọ́n ọlọ́run bọ́bá lékẹ́ ó ṣe wọ́n lẹ́ni tó yẹ pé wọ́n ń tan ìmọ́lẹ̀ fún wa

ìgbìyànjú lórí àwọn ọmọ wa ní àwọn ọmọ wa tó ti pé wọ́n ń gbéra sọ díẹ̀ díẹ̀ nínú mà èyí tí ọlọ́run bá ti mọ̀ wọn àwọn tẹ́lọ́ ọlọ́run ọba àti tó ní ọba látara náà rẹ̀ kọ́ bá jogún mọ̀ fún àwọn tó jẹ́ àwọn ọmọ òmùá ti wa tí wọ́n tẹnu wọn àti àwọn àbá wa tí wọ́n tẹnu wọn. àwọn tún bẹ lọ́n kọ́lọ́n bọ́ba lékè ọlá tó ṣe pé ìmọ̀ tí wọ́n ń fọ́ yìí kọ́lọ́n bá kójú kó wúlò fún wọn lórílẹ̀ ayé àti tẹ̀síọ̀dà tó lè yá mà. wá kí ẹni tó jẹ́ mùdírù mọ́tẹ́mọ́tẹ́ tàwé olùmọ̀ ni wọ́n àti gbogbo àwọn tí wọ́n ti alákòóso wọn pátápátá láti orí tí wọ́n tí tó fi dé títí títí dé wípé àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run àti ìbùkún rẹ̀ tó pọ̀ yóò bá mi dáàbò wọ́n lórí yóò sì bá mi ṣàánú wọn yóò wá bá mi ṣe wọ́n ní olùmọ̀ láwùjọ àwọn olùmọ̀ ẹ̀sìn mọ́ wá sí gbogbo àwọn òbí àti gbogbo àwa tí a jẹ́ alájọ̀dún tò ní wípé oore tọ́pọ̀ ọlọ́pọ̀ Pẹ̀lú gbólóhùn pé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkọ́lé tí wọ́n ní kí n fi bá sọ̀rọ̀ lẹ́nìí, òun náà ni ìsìjáhùná máa ulàmà ìnà ìsìjáhùná máa ulàmà ìnà ojú wo lẹ́ẹ̀ká máa fi wo àwọn àfá wa ojú wo lẹ́ẹ̀ká máa fi wo àwọn olùmọ̀ wa pàápàá jùlọ láwùjọ wa yìí àwùjọ wa yìí àwùjọ kan ní tó fẹ́ pé ojútà fi ń wo àwọn olùmọ̀ ojú kan tó pé ojú tí ọ̀dá ni ojú àbùkù àyàfà wọn díẹ̀ tọ́lọ́wọ́n bá sàánú nínú wa àwọn olùmọ̀ yìí àwọn ti lọ́lọ́wọ́n bá ṣe wọ́n ní nùjúwò ó ṣe wọ́n ní ìràwọ̀ láàrin wa tí wọ́n tẹ̀mọ́lẹ̀ fún wa nígbà tí a bá wà nínú òkùnkùn àwọn olùmọ̀ yìí àwọn ọlọ́wọ́ bá ṣe ní wọ́n bá sẹ́tìlẹ̀ ń bíyà tí wọ́n ró lé àwọn ànẹ́bí ọlọ́run àwọn olùmọ̀ yìí àwọn ni hamilton ẹ̀yìn àwọn ni wọ́n gbé ìmọ̀ dání ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ òdodo ìmọ̀ tó ṣe pé òun láti rí àlùjẹ́ ní ọlọ́run ọba wọ̀ tàbí ní wọ ní ọlọ́run àwọn olùmọ́wà yìí àwọn ni mọ̀bálógólè náà àwọn ni wọ́n mú ẹ̀sìn ọlọ́wọ́n ọba wọ́n mú dógóngó ìfà àádẹ́sì him ti dúnìyà wọlẹ̀ àkẹrà káwọn èèyàn bá lè sórí rẹ̀ ayé àti gbogbo

Ìrí àjẹ́bí sọ fún àwọn èèyàn pé sáà lè fi jọra wọn ni. Àwọn tó nímọ̀ àtàwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan àwọn tí ò nímọ̀. Àwọn táwọn ìdí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àwọn olùmọ̀ àwọn ni wọ́n jọ fún àwọn ànábì Ọlọ́run. A sì mọ̀ pé àwọn ànábì Ọlọ́run ọba ni. Ọlọ́run ọba ṣe wọ́n lẹ́ni tó ṣe pé àbàìkú wọn lànáwà lùjẹ́ náà ẹni ọba tẹ̀lé wọn ní ọwà nìjẹ́ náà ẹni ọba yapa wọn ní ọwọ́ náà bẹ́ẹ̀ ọlọ́run bá ti àwọn olùmọ̀ ẹnu bí wọ́n ti yàtọ̀ ní pé ọlọ́run lò sí wọ́n ní màsùmí kò sí wọ́n lẹ́ni tó ṣe pé ó lè ṣàtìpé gẹ́gẹ́ bó ti ṣe àwọn ànẹ́bí ọlọ́run ibi ni àwọn olùmọ̀ ti yàtọ̀ sí àwọn tó jẹ́ àwọn ànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run ọba sábà bẹ́ẹ̀ ṣàtìpé ọlọ́run ọba ọkọ̀ rẹ̀ tí wọ́n lásìkò ìsáná ṣùgbọ́n àwọn olùmọ̀ táwọn bá ṣàtìpé wọ́n lè má rí

tí ń pẹ̀tọ́ lọ tí ń wọ́jú tẹ́sí ọlọ́ tó yẹ pé lóòrùn lọ́sàá nígbàkúgbà ó fi tẹ́sí ẹ̀sìn náà bá ó múmọ́ lára rẹ̀ àwọn ilé ìlà ń pè ní àwọn olùgbàgbọ́ lódodo ṣùgbọ́n síbẹ̀ tàbá tó wá jẹ́ nìkan tó yẹ pé àtúrẹ́ sí pé lẹ́yìn ìgbà tó olùgbàgbọ́ òdodo tá ó tún jẹ́ olùmọ̀ ọlọ́run bá ti dà jùlọ fún wọn lórí àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá pàdé kan lọ́sọ fún wa pé yẹ́n fáyìn ìdáwó nàìjíríà

òun ni wọn àwọn olùmọ̀táwí ọlọ́ọ̀bọ̀ ọba lẹ́kọ́lá ó ṣe wọ́n ní ẹni tó ṣe pé wọ́n tẹ̀ gẹ́gẹ́ bí òṣùpá láàrin àwọn ìràwọ̀ àwọn èèyàn bí ìràwọ̀ nígbàtí àwọn olùmọ̀nú wa tí wọ́n ti jẹ́ gẹ́gẹ́ bí òṣùpá lèṣe látòrí àwọn fọ́dún lè láàrin alẹ́lẹ̀ ààbì àpèjúwe olùmọ̀ lórí àpèjúwe olùjọ́sìn fọ́lọ́wọ́n ọba tí jọ́sìn ìṣe òdépò pípọ́ ní jẹ́ olùmọ̀ pàpọ́dún lè alẹ́lẹ̀ kàwà àpèjá ọkà lókè sọ́mẹ̀ àwọn náà ti ń tan ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ìmọ́lẹ̀ wọn ti ń tàn tó kò tó ìmọ́lẹ̀ òṣùpá láíláí bẹ́ẹ̀ ni àpèjúwe àwọn olùmọ̀ láwùjọ wa àwọn olùmọ̀ yìí ọlọ́wọ́n bá ṣe wọ́n lẹ́ni tó ṣe pé àwọn ni wọ́n jẹ́ olùtọ́sọ́nà fún wa nínú tẹ̀mí ayé wa tọ́lọ mọ́ fẹ́ da ilé òfẹ́ láàmú kó gbé olàmọ́rùn-ún tún àwọn olùmọ̀ èkù

ó ṣe wọ́n ní lóòrùn ó ṣe wọ́n ní ìmọ́lẹ̀ kàlẹ̀kọ́mọ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ òṣùpá ìyẹn ni pé kò síbi tá a yí sí tàbífà olùmọ̀ tí ó tún ìpínlẹ̀ ayé wa sí orin lọ́lọ́wọ́ bá jẹ́ tó jẹ́ fún wa àwọn olùmọ̀ yìí wọ́n wá ní àwọn ìròyìn èyí tó ti pẹ́ agbọ́dọ̀ máa rí pẹ̀lú wọn ó ti pẹ́ tá bá rí pẹ̀lú wọn lámàmọ̀ pé àwọn ìlàmọ́wù jì ìlàmọ́wù tàwí wálé ìmá àwọn olùmọ̀ lọ́gbọ́n lọ́wọ́n bá lẹ́yọ̀ pẹ́ tó tó làwọn eléyìí nígbà tí àwọn olùmọ̀ bẹ̀rẹ̀ sí sọ àwọn ìròyìn wọn alákọ̀ọ́kọ́ wọ́n nípa àwọn táwí á ń yẹ̀kú náà ìgbàgbọ́ yọ́ máa fẹ́ pẹ̀lú wọn jẹ́ ìmà ní gbogbo ògbà iná ni àwọn

àwọn náà ege ìmọ̀ nípa ìgbàgbọ́ òdodo nípa ọlọ́run àwọn ni wọ́n gbé ilẹ̀wò láwùjọ wa eléyìí ni ti àkọ́kọ́ ta gbọ́dọ̀ olùmọ̀ wa àwọn olùmọ̀ bá ní ká rí báyìí kájú pẹ́pẹ́ bá lórí ẹ̀ àti lórí bá ti àwọn wa nínú

wọ́n máa ń o àwọn olùmọ̀ yìí àwọn máa ń ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ tí wọ́n nílé wọ́n tako wọ́n ṣiṣẹ́ tako ìmọ̀ náà bá ti gbogbo wọn bàbá wa rí fún wọn láwùjọ àwọn olùsọ̀tọ̀ fún wọn bá tó pọ̀ àwọn olùmọ̀ táwọn yìí wọ́n máa ń ṣe iṣẹ́ o torí pé ọlọ́run ọba ìrẹ́ àlẹ́bì sọ fún wọn fún àádìí ìtẹ̀lẹ̀ ìwò pẹ̀lẹ́ ìní ojú ọ̀nà èmi ọlọ́ adìhun ìlọ́pọ̀ tí sì máa pèpè lọ́pọ̀lọ́ ọlọ́pọ̀ ọba nípa rẹ̀ aláàbá sí ọlá lórí ìmọ̀ àwọn olùmọ́ ní pépà tí ó ti bẹ̀rẹ̀ alẹ́ ìmọ̀lá ń pè bẹ́ẹ̀ yẹn ni pé olùmọ̀ tí bá ń pèpè lọ sójú ọ̀nà ọlọ́run pé káwọn èèyàn ọmọ ẹ̀sìn ọlọ́run wọ́n gbọ́dọ̀ máa pèpè sọ́dọ̀ àwọn tó máa mú káwọn yọ ọmọ lọ́rùn pẹ̀lú mọ̀lẹ́ o àwọn tó bá jọ bọ́yá pẹ̀lú ẹ̀kọ́ kẹrin á àwùjọ ìlú tuntun púpọ̀ kí ni wá ni àwọn òyìnbó táwọn àpọ̀lọ̀jọ́ táwọn tá a jẹ́ akẹ́kọ̀ọ́ la gbọ́dọ̀ ní pẹ̀lú wọn alákọ̀ọ́kọ́ òun náà ní pé àwọn olùmọ̀láwí àgbọ̀dọ̀ jẹ́ afẹ́mọ́ ìmọ̀ nínú tíra láti máa wá individual fúnra ara rẹ̀ wọ́n jákẹ́kọ̀ọ́ ó tẹ́ẹ̀tẹ́ kọ́ má jí ọ bọ́ Yorùbá ó tẹ́ẹ̀tẹ́ kọ́ ọ torí pé ìmọ̀mù wa sáfì àbí wọ́n wa wọ́n ìmọ̀mù ẹni yóò bá ń ka ọ̀pọ̀lọpọ̀ dájú ọ̀sìn ni ó nù ún lùsì aláhù àtàtà àwọn ọ̀dájú ọ̀sìn ó nù nígbà tó bá fi ń ta síra fún ẹ̀ àwọn olùmọ̀ yìí iná lọ́gbọ́dọ̀ lọ pé síra lọ bá ẹjá kùn mọ́ fẹ́ kọ́ nípa àwọn báyìí síra wo ni kí n lò síra báyìí lẹ́yìn ìgbà tó bá ti kọ́ níwọ̀n ọ̀bá tí wọ́n náà lè máa lọ sọ fúnra rẹ̀ sáà wá àwọn obìnrin tó máa fẹ́ ọlọ́dọ̀ wọn tí ó fi yẹ ọ̀dà dá. nínú àwọn kẹta tó máa fi wá àwọn olùmọ̀ òun náà nígbà àwọn olùmọ̀ yìí agbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé ó sì tó hàtù máa wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ pẹ̀lú dáadáa ó ti sẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bá òbí rẹ̀ sọ̀rọ̀ yálà bàbá ni àbíyà ẹni tó jẹ́ ipò kẹta lọ́dọ̀ rẹ̀ ilé ẹ̀ni àwọn òkùnmọ́ jẹ́ ẹni tó jẹ́ ipò àkọ́kọ́ ilé ẹ̀ni òbí rẹ̀ tó jẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ yálà bàbá ló pé sáájú lọ́dọ̀ rẹ̀ àbíyà kò sí ìsí ipò bá gbé síwájú nínú méjèèjì ọ̀rọ̀ ẹ̀ lọ nínú méjèèjì lọ́dọ̀ ọlọ́ ẹni tó wà nípò ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlìkò dáná àwọn olùmọ̀ bá ti máa bá wọn sọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ bákan àwọn olùmọ̀ wa bàbá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n jẹ́ ìmọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ máa béèrè rẹ̀ pẹ̀lú ọ̀nà ìkọjá a gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ wọn pẹ̀lú ọ̀nà ìkọjá àwọn olùmọ̀ wa nínú ìfẹ́ tí wọ́n fi kọ́ wa òun náà ni ádámù tàkọ́dùn aléìhìm ìkàlẹ́ ẹni àwọn mọ́sí tàbá jẹ́ nìkan tàbẹ́ bá wọn sọ̀rọ̀ tàbí wọ́n fi wá láwà níbi kan olùmọ̀ wá ti bẹ́ ń jòkó kọ́nà máa sáàkù rẹ̀ bá ìwọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àfi tí a bá gbà yọ̀ǹda àkọ́kọ́ fún wa ní yọ̀ǹda pé lágbájá sọ̀rọ̀ sí ojú wọn sọ̀rọ̀ èso tó gbogbo mẹ́ ọba ẹ̀kọ́ òun lọ́ba tó wà sáàkì ìdílé tòmá wà ní káwọn fọ́nsáre máa bẹ́ wájú kò yálà fi gbogbo ní tàbí ní àjò ìrìn wá pàwápọ̀ kò sí ní àpá ká máa rìn níwájú olùmọ̀ wa àyàfi ìtẹ̀lẹ̀ èèyàn ọba ìfẹ́ lálẹ́ iná ìwájọ́ jáde pẹ̀lú olùmọ̀ wa wọ́n nínú ẹ̀kọ́ ní pé àwádẹ ká rìn níwájú torí ewu alẹ́ pé wọ alẹ́ ọba tẹ̀lẹ̀ tó lùmọ̀ wa àwọn ni wọ́n kọ́ tẹ̀lẹ̀ wọ́n ní ká gbàwájú wọn káwọn máa wá rìn lẹ́yìn ìmẹ́lẹ̀ iná pẹ̀lú yọ̀ǹda wọ́n bá jí lọ́sà èèwọ̀ ni àbọ̀dọ̀ níwájú wọn àfikàmà lẹ́yìn wọn bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé ibi èrì yìí wọ́n fẹ́ bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa a parí sí wọn lẹ́gbẹ̀ẹ́ a máa sọ pé kódà kó ṣe fi àyà tàbí wájú orí wọn ọmọ agbáwájú tiwa àbọ̀dọ̀ gbáwájú wọn rárá ó ti lọ nínú ọ̀rọ̀ wọ́n fẹ́ fi wá lọ́rọ̀ gan-an á jẹ́ kí wọ́n máa rí ẹsẹ̀ dé síwájú wa díẹ̀ tó ṣe pé nígbà tó bá fẹ́ wò pé ta lọ́wọ́ àwájú jẹ́ náà méjèèjì wọ́n máa fi kẹ́kẹ́ nú ara wọn wọ́n máa ti ṣáájú wa nínú ọ̀rẹ́ níbi wa wọ́n lọ́jà níbi wa Muhammad sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀ sọ́dọ̀ wọ́n ní pé lápapọ̀ ọgbà nígbà tí ìlú Mọ́kà tó lè fún àlẹ́bí wa Muhammad sọ́dọ̀ àlọ́ sọ́dọ̀ ìmá ní káwọn tàbí ọmọ rẹ̀ níwájú tó ń fi sùtọ́ má bàa gẹ́gẹ́

èyí tó fún àwùjọ ti wa lọ́nà tó sọ pé àwọn olùmọ̀ tún wa sọ pé ká fún àwọn wa fẹ́ pẹ̀lú ìmá pé àwọn olùmọ̀ wa ká má máa pò wọ́n lórúkọ wọn lásán bóyá máa sọ pé àfa àlágbájá àfa àmẹ́jù wọn ní a máa sọ bẹ́ẹ̀ torí pé ẹni tí ọ̀pọ̀ onímọ̀ gẹ̀rẹ́ náà láwùjọ ti wà yìí ó fi àfa àtúntọ̀ rẹ̀ ṣílọ́mà wá ṣe àwọn tàbí kó pè ní àpèmọ́ ní láàpẹsẹ̀ nídíre ya ṣe ya ṣe ìfọ́dà ya ustazi ya ustazuna kíyàn máa pè wọ́n bẹ́ẹ̀ mo pè ìwọ àfáàdì rí olùmọ̀ mi mo pè ọ́ kíyàn máa pè wọ́n bẹ́ẹ̀ bákanáà àwọn olùmọ̀ wọ́n ní pé láàtò ìsáà àdàkìtọ́ ọmọ máa sọ pẹ̀lú sáà wípé à ń tẹ̀lé ní fún sàkádà ìrẹ́lọ́sọ báyìí báyìí báyìí báyìí fún sàkádà òwí báyìí àwọn olùmọ́sọ alára ńlẹ̀ tí a máa ń gbọ́ pàtàwà àwọn ìlànà tàbá máa ń gbọ́ àwọn pàtàwà àwọn olùmọ̀ dáadáa ẹ máa rí pé gbọ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní pé àpọ́nàbọ̀ ilé ìtọ̀ yà ṣe ìkọ́nà أحسن الله إليكم وأبقاكم على الخير والبركة السائل يسأل ọlọ́run bó jẹ kárí ń fẹ́ ọ ọlọ́run bó o ni wọ́n máa lò ẹnìkan náà wọ́n ti gbá wí wá sọ pé nínú èdè ti wà nínú èdè ga àwọn òwúrẹ̀ lélẹ̀ àwọn olùmọ̀ wọ́n wọ́n ti máa lò èdè bá

dọ̀túrù Ibrahim Baara, ọmọ Cameroon ni wọ́n tí wọ́n bàbá súlẹ̀ǹtẹ̀ nìkan sọ̀rọ̀ ẹ́ wọ́n máa lò wọ́n fẹ́ nìkan sọ nínú àwọn akẹ́kọ̀ọ́ ńjọ́ akẹ́kọ̀ọ́ yìí wọ́n gbé fún lọ bá wọn pé tí kò wọ́n máa gbé

àǹtà ya fàdé ìlà wọ́n ti gbóló yẹn sí ìwọ ìrì ọlọ́lá ìwọ olùkọ́ ni wọ́n ọmọ wọn náà débi pé akẹ́kọ̀ọ́ wọn tó lò wọn àúlá ní báyìí tó sí àdíyẹ̀ pẹ̀lú àkfà nínú àkọ́sáwọn olùmọ̀ tí wọ́n fi kọ́ wa òun ni pé ẹgbẹ́ ti máa jẹ́ jẹ́ pé tààrà lẹ́ máa gbé fáwọn olùmọ̀ ní tààrà lẹ́ máa lọ fún wọn ẹ má jọ jẹ́ bẹ́ẹ̀ àìkọ́ ẹni tí fàárọ̀ máa wáyé àdíyà lè rí ọgbọ́n ní ẹkùn ẹkùn ní máa lọ gbé fún wọn eléyìí ni àwọn tààjú àlejò ọmọ Muhammad sọlọ́dà àlejò sọlá wọn a máa gbé fún àlejò ọmọ Muhammad sọlọ́dà àlejò sọlá wọn ṣe títí títí

àgbọ́dọ̀ máa mójú ìyẹ́pẹ̀rẹ̀ wò wọn máa máa káàlẹ̀ sí ìlọ́mọ̀ báyìí ó fi ọjọ́ orí wọ́n ṣe kéré tó àkọ́sẹ̀ dàgbà tó bí wọ́n bá kéré tí wọ́n ojú ẹrin orí rẹ̀ sí lọ olùmọ̀ wa tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ara ara ni gbogbo gíga rẹ̀ ọ̀gájú orúkú wa lọ ṣùgbọ́n bá bá jogún mọ̀ fún ọ̀là àbàbàrà wọn àhẹ́rìmọ́ wọn àkáǹkà wọn ètò tó ń sẹ́gá wọn títẹ́ bẹ́ẹ̀ wà lọ́nà ọgbọ́ ti gbé àwa náà nípò bẹ́ẹ̀ tọ́bá ti ẹ̀yìnwọ́ ọ̀la ìmọ́mọ̀ wọn sáfẹ́ àrímọ̀ ọlọ́rọ̀ mọ́ta wà wọ́n ròyìn wọn pé wọ́n gbé ọlá fún ìmọ́mọ̀ ọlẹ́kì púpọ̀ wọn ò níbẹ̀ wo tí wọ́n níbẹ̀ wo máa mọ́lì kí ló pè báyìí ìsìlá àlàlà láti fi bàbára rẹ̀ ọ̀nà ẹwájú wọ́n ròyìn àfà wa amúrògbọ́nà à nígbà tó bá sùlámù tán tó bá pẹ́ tó bá sùlámù amúrògbọ́nà à tó bí ọ̀pìnlẹ̀ ìbọn amúrògbọ́nà à wọ́n ròyìn wọn wípé bí fúlànà tí pàtó nàbí sàlàyé fún wa ìròyìn ànẹ́bí àmọ́ mọ́ta ọ̀nà àlùsọ́nà ó ní ná àpọ̀dẹ̀ sí ìlágbára rẹ̀ tí lọ́gbọ́ra àti ròyìn bá lẹ́bí tẹ́rí ó ní kí wọ́n ní kí lọ́fà ó ní kí wọ́n lọ́fà ní pé láti gbà mo ti gbà láà kí lè kojú wà níbi kí wò ló fi kojú wó ṣe mẹ́rin láì ìjìlá ńlá kìí ṣe pé láti wọ́n jẹ́ àlébì lónìí kẹ́kẹ́ fún mi ṣùgbọ́n mo pàtàrà rẹ̀ lórí ẹ̀mí mo kàǹkà rẹ̀ lórí ẹ̀mí òjé kojú wó máa kọ́ máa ṣe mẹ́rin láì tí ń bá ní ròyìn rẹ̀ fún yín

ṣùgbọ́n àgbàlagbà òun ò ní lè ṣe bẹ́ẹ̀ ká mú àwọn olùkọ́ wa ká máa pàtàrà wọn abẹ́lọ́ ọlọ́run bọ́ba àlejò ọlá tó fi àwọn olùmọ̀ wa tó fi wọ́n ní olùmọ̀ àlàkọ́lùmọ̀ ẹ̀sìn òdodo ọlọ́run padà má jí tẹ̀wọ̀n kó bẹ́ẹ̀ ọ̀nà ọlọ́run ọba tó wá sí àwọn olùmọ̀ wa tó ṣe wọ́n lẹ́sẹ̀ pé àtùpà ni wọ́n jẹ́ fún wa tí wọ́n ń sìn mọ́lẹ̀ fún wa ọlọ́run dákùn bá wa sí ìṣẹ̀lẹ̀ ayé tí wọ́n náà ṣe o má sì wọ́n gbọ́ ọ̀pọ̀ láéláé àwọn tó wá sápa wá jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn náà ọlọ́run ti dákùn sí àwọn náà ní olúmà ìtàwọn náà ní ògo lẹ́yìn wọ́n ọ̀la ṣe wá ní ògo fáwọn òbí wa ṣe wá ní olú fáwọn òbí wa ṣe wá ní olú fún àwọn ọmọ tiwa náà ọ̀dà láìlà ìlàpá àkúrò tó ní àdá afẹ́fẹ́ ìlàpá ìlàpá السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته Gracias.